فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعدكم ولهم بوا قفوان قفوانك محمد صلى الله عليه وسلم آه، إن شاء الله أسمى تسواجه آه، لوري تفسير suratul bayyina èyí tí a ń bá lọ أعوذ بالله من الشيطان الرجيم الله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية lẹ́yìn gbàtí ọlọ́run bá lè kí láti sọ nípa àwọn gẹ̀fẹ̀rí níbi àwọn ááyà àti àtìkà sẹ́yìn àti àwọn fìtínà tí wọ́n kó sí àti ìkórira tí wọ́n ní sí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam èyí tó sọ wọ́n di ẹni àánú níwájú ọlọ́run láyé kàlùkìyàmà àwọn kèfèrí wọ̀nyí nínú àwọn yahudi àti àwọn nọ̀sọ́ra ọlọ́run ọba alikiola jẹ́ káàmà nínú àwọn àyà tí ó lọ wípé wọ́n nígbàgbọ́ nípa wípé ànábì kan ń bọ̀ lẹ́yìn ànábì wọn gẹ́gẹ́ bí ó ṣe wà nú àwọn ìwé tí ó ti lọ tẹ́lẹ̀ wọ́n ti gbọ́ ìròyìn nípa ànábì yẹn lọ́lọ́kan òjọ̀ kan wọ́n retí kó dé wọ́n retí kó dé ṣùgbọ́n nígbà tí ànábì yẹn ó dé wàlámà jà áhùn bìlbànyìnà kọ́ọ̀lù hàrà sí hìrùmùbì wọ́n ṣá sí ànábì yẹn gbàtí ó dé torí kíni nínú ta ṣàlàyé fún wa ní àná àbíjẹta àbíjẹta òun náà ni wípé ànábì yẹn nígbà tí ó dé wọ́n rí wípé kò wá láti àárín àwọn bànú Israel àwọn ọmọ Israeli torí pé àwọn ànábì tí wọ́n ti lọ àwọn òjíṣẹ́ tí wọ́n ti lọ ọlọ́wọ́n ọba ìfẹ́lá mú ọ̀pọ̀lọpọ̀ wọn jáde láti ìran àwọn ọmọ Israeli so wọ́n wá ń retí wípé ànábì tí ó jẹ́ ànábì ìgbẹ̀yìn òun náà wà láti ìran kan náà ìran àwọn ọmọ Israeli ṣùgbọ́n láwọn ọba àlékiọ́lá ọba ṣe yìí ó wù ní ọlọ́run òní kí anábì Muhammad sallallahu alayhi wa sallam kó jáde láti ìran àwọn ọmọ Israẹli ọlọ́run ní kó jáde láti fámìlì Ismail alayhi salatu wa salam eléyìí fa tí àwọn Yahudi àti àwọn Nasara tí wọ́n fi ṣàìgbàgbọ́ sí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá dìklẹ̀ wọn gẹ́gẹ́ bí ìgbèfèrè yìí ọlọ́ni iná lẹ́bí na káfàrò min ahlil kitabi wal mushrikin ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n ṣe gbèsè rí sí ọ̀rọ̀ ọlọ́run sí anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn yahudi ni àti àwọn nasọ́ra ni àti àwọn mushriku ni àwọn ẹlẹ́bọ ni ọlọ́ni gbogbo wọn ní ọjọ́ alkiyama fi náàrí jahannam inú na jahannama ni wọ́n kagùn sí khalidina fiha ọlọ́ni wọ́n ma bẹ́ẹ̀mbẹ̀ lọ́gbẹ́rí wùlá ikà hum sharrul bariyya ọlọ́ni àwọn yẹn náà ni àwọn tí wọ́n alámọ̀rí wọn òun ló burú jùlọ àwọn ẹ̀dá tí alámọ̀rí wọn burú jùlọ àwọn náà ni àwọn wọ̀nyẹn lẹ́yìn náà ọlọ́run wá ní innal ladina amanu ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala wọ́n nígbàgbọ́ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nígbàgbọ́ sí iṣẹ́ tí ó mú wá ọ̀rọ̀ ní wa amilu salihat ìyẹn nìkan kọ́ wọ́n tún ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa wọ́n hùwà rere wọ́n ń sọ ohun tó dáa lẹ́nu ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo a rí àpẹẹrẹ ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tó bá ń sọ a rí àpẹẹrẹ ìgbàgbọ́ nínú ìwà tó bá ń wù yóò máa rìnrìn ẹni tó nígbàgbọ́ kò ní máa rìn kiri ìrìn ẹni tí ò nígbàgbọ́ nú ọlọ́run àwọn iṣẹ́ ìṣe rẹ̀ ẹ máa rí àpẹẹrẹ ìgbàgbọ́ lára rẹ̀ tó bá ń bá àwọn èèyàn ṣe business ẹ máa rí àpẹẹrẹ pé ẹni tó ní mọ́ nínú ọlọ́run àwọn èèyàn ó wà trust ẹnìyẹn àwọn èèyàn ó trust ẹnìyẹn torí pé àpẹẹrẹ ìgbàgbọ́ ń bẹ lára rẹ̀ subhanallah ọlọ́ni ulaika hum khairul bariyya àwọn èèyàn gan lẹ́ni rí àwọn ni àwọn èèyàn tí ó dáa jùlọ nínú àwọn èèyàn ulaika hum khairul bariyya ọlọ́run ní àwọn èèyàn tí ó dáa jùlọ àwọn náà ni àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo kò sí ìran kan láyé kò sí kò sí ìjọ kan láyé nínú àwọn èèyàn tí ó dáa tó ìjọ mùsùlùmí nínú súra mi ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin ní ìjọ tí ó da jùlọ tá a mú jáde fún àwọn èèyàn torí kíni ọlọ́ni ta'muruna bil ma'ruf torí pé ẹ máa ń pàṣẹ dáadáa fún àwọn èèyàn wa tanhawna 'anil munkar ẹ sì máa ń kọ ìbàjẹ́ fún àwọn èèyàn ìntẹ́ fi di ẹni rí náà nìyẹn ìntẹ́ fi di ìjọ tí ó dáa jùlọ òun náà nìyẹn ló jẹ́ pé mùsùlùmí àmọ́ kó gbogbo ẹ̀ papọ̀ àti ìmánì àti iṣẹ́ rí àápò papọ̀ ni a ní jẹ́ kí iṣẹ́ a gbọ́dọ̀ ṣàfẹ́kù iṣẹ́ rí ìwà dáadáa káwá sọpa ní ìmánì ìmánì ìmánì ẹni tó yòrò nìyẹn ẹni tí ìmánì rẹ̀ lẹ torí pé bí ọmọ ìdí ènìyàn bá ṣe ń hùwà burúkú òun ní ìmánì rẹ̀ ó máa já wálẹ̀ ní ó máa dínkù bó bá ṣe ń ṣe ọlọ́run tó ń tàpá sófin ọlọ́run bẹ́ẹ̀ ni ìmánì rẹ̀ ó máa dínkù bẹ́ẹ̀ bá ṣe ń ṣiṣẹ́ dáadáa sí tó ń wùwà rí sí àwọn èèyàn bẹ́ẹ̀ ni ìmọ̀ọ́nì rẹ̀ ó ṣe máa ń lékún bó bá ṣe ń tẹ̀lé òfin ọlọ́run ọba sí bẹ́ẹ̀ ni ìmọ̀ọ́nì rẹ̀ ó ṣe máa ń lékún sàgbọ́dọ̀ máa ṣe ń tí ó máa ṣàlékún ìmọ̀ọ́nì wa ni a gbọ́dọ̀ máa ṣàṣe ń tí ó máa dín ìmọ̀ọ́nì wa kù ṣẹ̀wárí bí ìmọ̀ọ́nì mùsùlùmí ṣe ń lékún tó ń lékún tó ń lékún yóò dé lẹ́bù kan yóò di olólùfẹ́ ọlọ́run yóò di ẹni tọ́lọ́wọ́n bá àlekí ọlá nífẹ̀ẹ́ ẹni tọ́lọ́wọ́n bá dẹ̀ ti nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ó máa dáàbò bò kódà ọlọ́wọ́n ó máa dáàbò bò ìmánì rẹ̀ tolóbi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn nǹkan tó lè ṣàkóbá fún ìmánì wa torí pé ntọ́lọ̀ fi ròyìn ọmọ àlìjánná àwọn tí wọ́n jẹ́ níire ó ní innal ladhina amanu wa amilus salihat àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n tún ń ṣiṣẹ́ dáadáa wọ́n sọ pé mùsùlùmí ni ẹ́ mùsùlùmí ni ẹ́ pẹ̀lẹ́nu ṣùgbọ́n ìwà burúkú ní bẹ lọ́wọ́ rẹ̀ irú mùsùlùmí wo ni wọ́n jẹ́ wa amilu salihat ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ìwà dáadáa là á máa bá lọ́wọ́ rẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ọ̀rọ̀ rẹ̀ ni ó máa bọ́ lẹ́nu rẹ̀ àwọn èèyàn ó fẹ́ súnmọ́ torí pé ní ìfọkàntán ni ẹni tí ọkàn wọn balẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni. kìí ṣẹni tí mọ́ sọ̀rọ̀ òdì síyàn kìí ṣẹni tí ma jàǹbá èèyàn mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ jàǹbá èèyàn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní alimuslim man salima na min lisanihi wa yadihi ẹni tá a pè kó jẹ́ mùsùlùmí òdodo òun náà ní ẹni táwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n firi ọkàn wọn balẹ̀ kúrò níbi aburú ahọ́n rẹ̀ àti aburú ọwọ́ rẹ̀ yẹn ni wípé kò kì mùsùlùmí yìí sọ̀rọ̀ òdì síyàn mùsùlùmí ò kì í jàǹbá èèyàn tán bá bá a dòwò pọ̀ kò ní láníyàn kó òun fẹ́ jàǹbá wọn mùsùlùmí gidi nìyẹn so kì í ṣe pé mùsùlùmí orí ahọ́n lásán pé mùsùlùmí lèmi náà yá ayọ́ alẹ́bí náà ámánú òun náà sọ pé naam naam tẹ̀wọ́ ó kàn sọ pé naam ṣé lóòótọ́ lóòótọ́ onígbàgbọ́ òdodo nìyẹn ṣé tí n bá bẹ́ẹ̀ dòwò pọ̀ sọ́kàn mi balẹ̀ pé ò ní jàǹbá mi ṣé ò ní jàǹbá fámílì mi ṣé ò ní jàǹbá àwọn ọmọ mi alladhina amanu wa amilu salihat ọlọ́run ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo kì í ṣe pé onígbàgbọ́ lásán wa amilu salihat wọ́n tún ń ṣiṣẹ́ rí wọ́n ń ṣe tọ̀ wọ́n ń ṣiṣẹ́ dáadáa wọ́n ń dáadáa fáwọn èèyàn wọ́n wùwà dáadáa sẹ́bí sára a máa jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo kì í jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ èyí tí tiẹ̀ kì í jẹ mọ́ kì í jẹ mọ́ kì í pe ń yóò fún ẹlẹ́tọ́ lẹ́tọ́ rẹ̀ ni ẹni tó jẹ́ ní òdodo nìyẹn ìdọ́lọ̀ ń fi wa nìyẹn wàá nílùú sọ́ọ̀lì wọ́n a máa dáadáa wọ́n ìwà dáadáa sọ́lọ̀ ìwà dáadáa sáwọn èèyàn ẹgbẹ́ wọn ìwà dáadáa sáwọn òbí wọn wọ́n ń ṣẹni tí máa dun òbí lẹ́sùn rẹ̀ ìwà dáadáa sáwọn ìyàwó wọn sáwọn ọkọ wọn sáwọn ọmọ wọn sáwọn fámìlì wọn sáwọn ẹbí wọn sáwọn alábàágbé wọn àwọn neighbors alábàágbé wọn kì í regret wípé mo bá lágbájá tó mo bá a gbé. sọ́mà máa ròyìn rẹ̀ wọ́n á ròyìn ẹ̀ pẹ̀lú dáadáa ni pé a lágbájá bàbá lágbájá ìyá lágbájá níbọ̀ tó dáa ni wọ́n kódà kó má jẹ́ mùsùlùmí abdullahi ibn umar radiyallahu anhu wọ́n ní ìkànnà àwọn sàábé ni wọ́n ní ó máa ń sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ tó ti dáná yóò sọ fún wípé dá ti ti níbọ̀ wa yẹ̀húdí ṣe mùsùlùmí o. dá ti tiẹ̀ mọ́lú tó bá ti jiná kó lọ fún kó lọ sáàbù ẹ̀ nílé rẹ̀ subhanallah ntí anabiwa muhammad sallallahu alaihi sallam tó fi kọ́ wọn nìyẹn ìwà dáadáa tí àwọn níbọ̀ àwọn alábàágbé ah anabi kí wa nílọ gan nípa aljar alábàágbé kódà ọlọ́run ọba àlìkẹ́ ọlá ròyìn àwọn alábàágbé nígbà tó ń sọ nípa alhukukul asharọ àwọn ẹ̀tọ́ mẹ́wàá tá a gbọ́dọ̀ máa fún àwọn tí wọ́n ní ọlọ́run ka àwọn ẹ̀tọ́ mẹ́wàá yẹn ọlọ́run ka papọ̀ tójú kan náà nínú àyà kan ṣoṣo ẹ̀tọ́ mẹ́wàá nínú àyà kan ṣoṣo nínú sọ́látò nìsà àyà thirty six the ten rights nínú àwọn ẹ̀tọ́ yẹn ọlọ́run ní wàlìjáàr àti alábàágbé tó jẹ́ wípé alásùnmọ́ wa ni alásùnmọ́ nínú fámìlì àwájọ jẹ́ níbọ̀ ó ti ní ẹ̀tọ́ méjì pàdé wa ó ní ẹ̀tọ́ wípé ó jẹ́ fámìlì ó tún ní ẹ̀tọ́ wípé ó jẹ́ alábàágbé ọlọ́run tó wá ní wàlìjáàr dìljúnù àti alábàágbé tó jìnnà sí wa tí ì ṣe ṣùgbọ́n alábàágbé ni ọlọ́run ní ẹ̀fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kí ni ẹ̀tọ́ alábàágbé ẹ̀tọ́ rẹ̀ náà ni wípé ẹ gbọ́dọ̀ fara ní mọ́ ní lára ẹ wọ́n kàn ń gbélé fèsì náà fèsì àbí ilé kọjú sí mi kọjú sí ẹ tá à ń ríra wa tá à ń gbógun àjọ ń jí àjọ ń fún àjọ àjọ ń lọ àjọ ń bọ̀ àákànlẹ̀ fún ara wa ẹ gbọ́dọ̀ nira yín lára kẹ́nìkan wá pílé rẹ́kọ́dì kó mọ̀ pílé orin nínú yàrá rẹ̀ bíi DJ kó wá láwùjọ ẹ̀ kó máa wá dì sọ́ọ̀bù alábàágbé rẹ̀ látọjú wíńdò débi wípé ara ó máa ní àwọn yẹn subhanallah èèwọ̀ nínú sharia islam kódà kí alábàágbé yẹn jẹ́ gèfèrè a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bákan náà ọlọ́run tún ní wàtọ́hìb bìljambi àti ẹni tẹ́ ẹjọ́ ń gbé àbẹ́ni tẹ́ ẹjọ́ ń rìn ẹjọ wà lórí ní àjò wọn ní àsọ híbùbìlì jáǹbì ni ẹni tẹjọ ní ìrìn àjò fara ní ẹni tẹjọ jòkólẹ̀ nínú mọ́tò nínú márúwá ẹjọ jòkólẹ̀ nínú márúwá àsọ híbùbìlì jáǹbì ni alábàágbé rẹ rẹ ni lásìkò tẹjọ wà nínú márúwá yẹn gbọ́dọ̀ fara ní ó ní ẹ̀tọ́ gbà lọ́wọ́ rẹ kí ẹlòmíì yóò jókòó lẹ̀ yóò wá tẹ̀ tán yóò kẹ gbogbo ẹ̀ yóò wá fẹ̀ ẹlòmíì bọ̀ wá fẹ́ wọlé ìyẹn máa wá ká yóò wá ká ẹsẹ̀ rẹ̀ torí pé òun tóbi tòun tóbi kò wá ní fẹ́ sún ìyẹn máa máa sọ pé sún adjust náà shift náà ariwo ẹ̀ máa shift go rẹ̀ máa shift go mo ní kó òun sún lọ ẹ̀rí kí ló ń ṣe yẹn òun fara ní alábàárín rẹ̀ alábàájókòó rẹ̀ nù àbí nù òun fara ní ẹnìyẹn ti ń ṣẹ̀ sí àyà yẹn àsọ níbùbìlì jambi àwọn afá sọ yìí pé ẹni tá a lè sọ pé ó ní mọ́ṣáláṣí wọ́n ní àsọ níbùbìlì jambi lòun náà káwọn fara ní tọ́mọ̀ ìké tó ń gbọ̀n mí ìtò òbílẹ̀ ní ti má jù ilé àfá òórùn rẹ̀ kálé ó kákò ní bí ò bu ẹyin ni tí mo rẹ̀ tí mo pé ó ń bọ̀ kí n dìde kí n lọ́ta torí pé tí n bá jù ilẹ̀ bí bọ́ǹbù níbi tí mo jọ sí ìyàfá tóòrùn yẹn bá bẹ́ẹ̀lẹ̀ àwọn yóò máa bò mú tánzó kò dì ní sọ́rọ̀ fóòrùn ni ta ni subhanallah ó ti fara ní àwọn tán bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti ṣiṣẹ́ tako áyà yẹn àtọ́síbò bìlìjàmbì mọ́ fara ní ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ló sọ bí áyà Qur'an ni wọ́n ní lára àtọ́síbò bìlìjàmbì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tajọ́ ń kírun àwọn afáà sọ yìí pé àwọn afáà onífíkì wọ́n ní sábà fẹ́ forí kanlẹ̀ afẹ́ṣe tùjú gbogbo adíjọ́ mọ́ mo wá rí wípé iyẹ̀pẹ̀ ń bẹ ní ilẹ̀ ẹlẹ́bi tí mo fẹ́ forí kàn tí n bá fi ẹnu fẹ́ tí mo fẹ́ ẹnu fẹ́ fú kí ni a ṣẹlẹ̀ sáwọn sábà lẹ́gbẹ̀ẹ́ mi ó ṣeé ṣe kó ta sí wọn lójú ó ṣeé ṣe kí n tí mo fẹ́ yẹn kó spread lọ sọ́tún àti lọ́sì kó wá kó sí wọn lójú tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ti fara ni wọn àtọ́ híbùbìlì jáde àwọn fásitì pé ibi tí yẹn fẹ́ forí kàn yẹn tó bá lè forí kàn wọ́n ní kára fọwọ́ sún nǹkan yẹn kára fọwọ́ nu bẹ̀ nù ní ìtí ò fara yẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa lọ́tún lọ́sì ká má ba àṣìṣe tako àyà àtọ́ ibùbílì dáàbì ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa pé àgbàdo fara àgbàdo fara ni àgbàdo fara ni lára gbé ká má fara ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa anabi sọ ikpe sallallahu alaihi wasallam man akala summan aw basalan ẹni tó bá jẹ garlic abójálùbọ́sà ó ní pálí àtàzílì náà sẹ́ni yẹn jìnnà sí wa o mọ́sùmọ́ wa mọ́sùmọ́ bí tara wa torí kí ni torí pé tó bá ṣe jẹ gáàlìkì tán ẹnu rẹ̀ máa ń rùn òórùn yẹn dẹ̀ bá gan tó bá ń sọ̀rọ̀ ẹ̀rù kó ní máa tó jọ ni òórùn gáàlìkì abẹ́ni tó ṣe jẹ àlùbọ́sà tútù ànábi ní pálí àtàzílì náà kó má súnmọ́ bí bá jókòó sí kódà ó ní pálí àtàzílì masjidana náà kó mọ̀ súnmọ́ mọ́ṣáláṣí wa o lásìkò tó jẹ garlic tó jẹ àlùbọ́sà tútù yẹn kò sọ garlic jíjẹ dé wọ o kò sọ àlùbọ́sà jíjẹ tútù dé wọ o ṣùgbọ́n lásìkò téèyàn bá jẹ kó mọ̀ súnmọ́ àwọn èèyàn torí pé yóò fara ni wọn ànábì wa nípa innal màláìkà tó kọ́ àwọn màláìkà tẹ yẹn tàtà azá mímọ́ yàtà azá minhu banu Adam ntí máa ń ní ọmọ ànábì Adam lára ó máa ń ní àwọn màláìkà náà lára so òórùn garlic òórùn àdùbọ́sà tútù ó máa ń ní àwọn màláìkà kan bẹ nínú mọ́ṣáláṣí lára fálíyà àtàzílì náà kẹ́niyẹn jìnnà sí wa kó jìnnà sí mọ́ṣáláṣí wa lásìkò yẹn torí kí ni kó má bàa ṣe nǹkan tí ó tako àyà àsọ́hìbù bìlìjàmbì ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú mọ́ṣáláṣí torí òórùn tí òórùn ti ń bẹ lẹ́nu rẹ̀ kí ló rùn báyìí àwọn èèyàn wálé dúró wọn lè mí wọ́n dẹ̀ ń kírun lọ́wọ́ ìrun jàmáà ẹlòmí kìí ṣe kó jẹ́ àlùbọ́sà tuntun kìí ṣe kó jẹ gálíkì ẹni tí máa fa sìgá ni sìgá yẹn bó bá tan kànràn kan ni tí kan bá ti fẹ́ kú báyìí ó ti fà mí ìyọ ó ti fi ràn kejì tí ẹ̀rọ bá ti fẹ́ tán báyìí ó ti fà mí ìyọ ó ti fi ràn kẹta àfà ó lè mú pálí mẹ́ta lójúmọ́ irú ẹni bẹ́ẹ̀ sìgá yẹn yóò padà wá di gbogbo ara rẹ̀ débi wípé tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ yẹn yóò máa rùn sìgá bí ò tiẹ̀ máa fà á lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò máa rùn sìgá àwọn kan bẹ́ẹ̀ yẹn wọ́n máa rùn sìgá lẹ́gbẹ̀ẹ́ yẹn irú ẹni yẹn tó bá tó sísá fún mọ́ṣáláṣí tó oorun yẹn tó ń dá oorun pa àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ń ṣe ọlọ́run bó ṣe dúró yẹn ẹlẹ́ṣẹ̀ torí kí ni àsọ́hìbòbìlì wípé o gbọ́dọ̀ fara ní ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àtàánú mọ́ṣáláṣí afáṣálà yáyà yìí subhanallah tó pọ̀ gan wọ́n ní ìyàwó rẹ̀ àtọ́ ibùbìlì jambi lòun náà ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ni má fara ní ọkọ rẹ̀ má fara ní wọ́n ní a má fara nira wa làwọn fàbí sọ yìí pé irú ẹni tí iṣẹ́ rẹ̀ jọ mọ́ iṣẹ́ kó dọ̀tí nature iṣẹ́ rẹ̀ ni kó dọ̀tí bíi mechanic kó fara gbólẹ́lẹ̀ ó fara kó ọ́ìlì ó fara kó gbogbo ẹ̀ gbogbo oríṣiríṣi nǹkan ó sùn sábẹ́ mọ́tò àwọn apẹ̀rùn wọ́n ní kó má gbé aṣọ tó dọ̀tí yẹn torí kó lè máa rùn kó má gbé wọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ó lè fara ní ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè fi ọ́ìlì tí ń bẹ lára rẹ̀ kó fi yí aṣọ funfun onígínì ẹ kẹtọ wọ gíní máa tó kó máa ṣe báyìí kó máa kó máa pẹ́gbẹ̀ẹ́ pé ǹbẹ́ kó àníyàn ni yóò pín sí méjì lórí irun wọ́n nítorí náà kó ṣe kí ni ò tẹ́jì aṣọ rẹ wájàlá bí àkan tí wàá tọ́jú lásìkò òru máa ti tó gbé jàlá bí àbọ̀ aṣọ mẹkáníìkì kó gbé wọ̀ kó lọ mọ́ṣáláṣí kò mọ́ bá àkótí àyà àsọ́híbú bìljàmbì mọ́ faramẹ́ni tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so eléyìí ẹ̀kọ́ ìsìláàmù ni wàláhì ẹ̀kọ́ ìsìláàmù tó jẹ́ ipe Islamu, ẹ̀sìn wickedness ni ẹ̀sìn mujẹmujẹ ní ẹ̀sìn kíní ni wàláhi wọn sọ́jà alukur'an tọ́mà sọ́jà alukur'an wọ́n á mọ bí ìsìláàmù ṣe káràmásìkì ẹ̀tọ́ àwọn èèyàn tó kódà kẹ́ni yẹn jẹ́ gẹ̀ẹ́sì rí àwọn afọ yìí pé àtọ́ ìlú bìlìjáde tó bá jẹ́ gẹ̀ẹ́sì rí ó sì ní ẹ̀tọ́ yẹn gbà lọ́wọ́ ẹ̀ ó sì gbọ́dọ̀ fara nínà torí ẹ̀ la ní àwọn tó ń pè ní azimiyu la ní alimuahidi la àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tá gbọ́dọ̀ fara ni ni wọ́n ó wọnú ìlú wa wá ìlú wa tó jẹ́ ìlú Islam àti ìlú wọn tó jẹ́ ìlú kèfèrí àjọ ní agreement pé àní barawaja ogun fáwọn àsìkò kan ọmọ ìlú wọn tó jẹ́ kèfèrí wá wọnú ìlú wa wá a gbọ́dọ̀ dáàbò bò a gbọ́dọ̀ fara ní ìtí Islam preach nìyẹn ǹjẹ́ àwọn ọmọ ilé àwọn kèfèrí sọ́mọ yìí ẹni tó gba visa wọnú ìlú Islam wá tó jẹ́ gbèsè rí wa gbà visa wa fún ní visa pé kó wọlé wá bí ó sáré fẹ́ ṣe nǹkan kan àwa gbà á láàyè ìjọba ìsìlámù gbà á láàyè a gbọ́dọ̀ protect ẹ̀ wọn gbọ́dọ̀ fara ẹnìkan gbọ́dọ̀ kidnap ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ àtàṣe ìpẹ́jọ ìbẹ̀rẹ̀ jáde sí ní rárá ẹ̀rí ẹ̀dán pé ní alìmọ̀ ahìdì nìyẹn azimiyu ẹni tó wá nationalize yányán àwa ni ó máa san jizya gẹ̀fẹ̀rí ni lábẹ́ ìjọba Islam ó wá ń san tax fúnjọba Islam a gbọ́dọ̀ fara ní a gbọ́dọ̀ kidnapẹ̀ ẹni fún gbọ́dọ̀ atáàkì ẹ̀ ẹ wo bí ẹ̀sìn ṣe protect even àwọn jẹfẹ̀rí lábẹ́ ìjọba Islam ǹjẹ́ àwọn mùsùlùmí nírú protection bẹ́ẹ̀ yẹn lábẹ́ ìjọba títí wọn láwọn ìlú wọn. sọ àwọn èèyàn wọ́n kàn ń lo àwọn tí wọ́n ń ba Islam lórúkọ jẹ́ ó jẹ́ ká máa wò tó bẹ́ẹ̀ sìn ṣe rí nìyẹn ẹ̀sìn islam ò rí bẹ́ẹ̀ yẹn káwọn èèyàn tí wọ́n tójú bọ alukur'an ẹ lọ wú ẹ̀kọ́ tí ń bẹ ní alukur'an bẹ́ẹ̀ sìn ṣe ní ká bára wa lò ká bá àwọn èèyàn á mọ̀ wípé ìkọjá àlà ló mú àwọn tán ń ṣiṣẹ́ kú ṣe lórúkọ islam tí wọ́n fi ń ṣe tí wọ́n ń ṣe sọlọ́wọ́n bá àlekèrè ní innal ladhina amanu wa amilu salihat àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa ọlọ́run ní ulaika hum khairul bariyya àwọn yẹn gangan ní àwọn tí wọ́n dáa jùlọ nínú àwọn èèyàn abẹ́rẹ́ subhanahu wa ta'ala kó dákòókò káwa kún inú àwọn ẹni rẹ̀ kó ṣàforíjì fún ẹnìkọ̀ọ̀kan wa kí ó gba iṣẹ́ rí ẹnìkọ̀ọ̀kan wa kó fún wa níṣẹ́ rí ṣe kó dẹ̀ lẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa aqulu qawli hadha astaghfirullahi wa lakum subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. àwọn olùmí ìlú tó bá jẹun ọkọ̀ máa yọ orí ilẹ̀ náà gbọ́ ok, okay inshallah now àjọ mọ́tò papọ̀ now Thank you. Um, ẹgbọ́ kí ní àbúrò rẹ̀ ẹgbọ́ pẹ́sàn yẹn ẹgbọ́ pẹ́sàn yẹn náà wọ́n ní ó gba owó lọ́wọ́ àwọn gẹ́gẹ́ bí àwọn yẹn ṣe máa ń gbowó ní mọ́tò àbí kò wá kó fún kọ̀ǹdọ́tọ̀ kò kó fún kọ̀ǹdọ́tọ̀ ó wá ó bọ́lẹ̀ ó kì í fẹ́ gbowó sí yín lọ́wọ́ rẹ̀ kí ló wá sọ pé fóun lówó òun ò gbowó lọ́wọ́ anybody wọ́n gbà lọ́wọ́ rẹ̀ náà àwọn èèyàn náà àwọn èèyàn kún fún àwọn ìwàkiwà tó jẹ́ wípé látara nǹkan fẹ́ jẹ so wọ́n ń ṣìwà wù sí àwọn èèyàn irú tó ṣe yẹn nísìnyí báyìí ó fẹ́ jà yín lólè ni tó bá dé opportunity àti bọ́lẹ̀ tẹ́ ẹ̀ ní rí ó ṣe kí ni o ó ti lọ nìyẹn ẹ́. Eh? Aha. Eh. Aha. Okay. Okay, bus stop kan lè ti wá bọ́ọ̀lẹ̀ so kò wá sí fún driver ṣùgbọ́n ìpadà rí gbà eh, so ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wà very careful irú ẹni yẹn nísìnyí báyìí ó ti takò àyàtàkà yẹn asọ́hìbò bìlìjàmbì eh, ẹ̀ ẹ̀ ń tẹ̀jọ wà lẹ́gbẹ̀ẹ́ ó ti fara ní ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé kí ni ó fẹ́ lu gbájúẹ̀ fún yín so àwọn èèyàn máa ń ṣìwàwù wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ kú ṣe ẹ̀ fún dráìvà mo understand ẹ mọ̀ pé dráìvà ti bọ́ọ̀lẹ̀ ṣáájú wọn dráìvà ti máa bèrè owó lọ́wọ́ tí wọ́n sọ máa san owó ẹ̀ ní èjì eventually ẹ̀hẹ́ ìdí àpàdà kankan sí ni alhamdulilayi ọlọ́run padà tú láṣẹ rí so agbọ́dọ̀ agbọ́dọ̀ ṣọ́ra ṣe pẹ̀lú wípé ká má jẹ ètò ẹlẹ́tọ̀ mọ́lẹ̀ kọ́nà balẹ̀ pẹ̀lú aṣọ ṣàkóso fún wa subhanakallah wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa please wọn làwọn àkàn tábà ti gbá oúnjẹ a máa kàn yọ ẹran orí ẹ̀ àá gbé oúnjẹ lẹ̀ ìyẹn ò dáa ẹni tí ò bá lóúnjẹ jẹ kó mọ̀ wulẹ̀ gba oúnjẹ at if you know say you no wan chop no collect the food take me, drop the food no eat food that is the purpose of serving us the food may Allah accept. أو عبادات السلام عليكم ورحمة الله وبركاته